الرحيم أترى عليكم كي الله أجيانو النبي ومحمد صلى الله عليه وسلم Nabi nabiyyi olúwa Walan tarda anka al yahudu wàlán nasara hatta tattabi Kul inna huda Allahi huwa al-huda ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير ولن ترضى عنك اليهود ولا النصارى olùwọ́ba ọba tí ò ní sọ́rọ̀ kọmọ rí bẹ́ ọlọ́run ní kò ṣeéṣe lántàrdọ̀ àǹkàlì yahudu wà lánàá sọ́rọ̀ kò sí tí wọ́n lè pé ah, eléyìí lè nú ẹ̀sìn yà ọ̀dá àṣò lè ní ẹjá jùlẹ̀ fáwọn tí èsẹ̀ lẹ́sìn islamu tẹ́ẹ̀mà pé àfẹ́wọn obínú àfẹ́wọn obínú ìtumà ayánu wà láńtàrdọ̀ ẹ̀fẹ́wọn obínú wọn sì ní yọnu sí yí láyé sẹ́yìn ọ̀fẹ́wọn ilé ìdí ń dájà alẹ̀ láàrin wa náà ní tẹ́ ń se yìí àọ́dá sọ fáwọn èèyàn wa ẹja se kí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ràbọ́lọ̀ ń bá fẹ́ nàìjíríà gbá o wàlántọ́rọ̀dọ́ àǹkẹ̀lẹ̀ yahudu wàlánnasọ́ra àwọn nasọ́ra lórí àyè tó lú ọba gbà wá tí ó sì sí tó burú ń bẹ́ kábára ẹni se ń pọ ọ̀rọ̀ ìgbésí ayé wa kájọ tajà kájọ rajà kájọ jálábàgbé kínú ó dùn wọ́n ń se ìyàwó wọ́n ń kó mọ́ wọ́n kọ́lé tuntun káwà náà dùnnú pẹ̀lú wọn bọ́bá sẹlẹ̀ sáwà náà káwọn náà bá wà náà dùnnú gbogbo ilé ìní islam yọ̀ndá o àmọ́ bọ́ bá ti débi ọ̀rọ̀ ẹ̀sìn olúwa ni wà lán tàrùdọ́ àǹkàlì yahudu wà lán na sọ̀rọ̀ àwọn ní àjọ máa se wọ́n ní islamu ní àjọ máa se bọ́ bá fi débi pé ẹ̀njù kankan lẹ̀nú ẹ̀sìn yí nítorí wọ́n bá yọnú olúwa ni lán bẹ́ẹ̀ bá ń tara yí lókun ọlọ́run ò ní sọ̀rọ̀ kọmọ̀rí bẹ́ẹ̀ kò sí tẹ́ ṣe ọba dìde pé ọrọ̀ ẹ̀sìn o àyàfí hàtàtàtàbí á mẹ́lẹ̀tàhùn àfikẹ́yìn ó kò mí tẹ́ wà ń kẹwà dára wọn bọ́bá ipò wù yí bẹ́ẹ̀ àhá ìjọ òun ni wọ́n tó yọnu sí yí àmọ́ gbogbo akàn fẹ́yìn sí rẹ ní àfi kéyìn ó sì mọ̀ bẹ́ ọlọ́run ò ní sọ̀rọ̀ kọ mẹ́rí bẹ́ kí wọ́n máa kí ah, àwọn tàdúgbò orí báhùn ìwọ́lọ̀ ọmọ tó ń se o <laughs> ah, àwọn tètè mímọ́ o ẹlòmíọ́ ní àwọn tètè mímọ́ o àántùm àlẹ́mú àmìlà ìwọ́lọ̀ ma bọ́lọ̀ ọlọ́run bí èmì rẹ̀ bẹ́ẹ̀ pé àántùm àlẹ́mú ẹ̀ ìdòkò ara yìí jẹ́ àwọn tí wọ́n mọ́ ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملته òun níjọ́ tí àwọn kòfààrù kòrèṣì àwọn kèfèrí kòrèṣì kọ́ tí ẹ̀ tó kan yahudi àti nasọ́rọ̀ àwọn náà attempt àti wá bá nẹ́bí sọ̀lọ̀sọ́lọ̀ pé a mẹ́jẹ̀ a máa já kí ni ọ fẹ́ máa fàjà bọ́bá dìjọ́ tí òun kí bí jímà lólóhun kí ni bí dì ní pẹ̀ àwá náà kọ́dà fún wọn láwà ní káwé wá bẹ́ bọ́bá sì dìjọ́ táwà náà ń se látà àti ọ́zà àti mọ̀nátù ti wà náà ìwọ náà wà ẹbẹ́nu kọ́ọ̀kan bú ìbí iyọ̀ lónìí ní èyí lọ fa tí olúwa fi sọ òdìdí sóra kalẹ̀ pé kó lè ayò halkafirun láàbùdù mẹ́ta àbùdù wà nábi pé wọn ò sọ fún wọn ò pé pọ́ bá dọ́rọ̀ ẹ̀sìn o olúwa gbà wá láyé gbogbo ń tẹ́ bá lè jọ se pọ̀ láyé èyí tí ò fi ní rújú ni pé annabi sọ̀rọ̀ sọ́lọ̀m kọ́dà annabi máa rajà pẹ̀ lọ́dọ̀ àwọn àwọn yahudi tọ́lọ̀ ń wí náà òun ló fi jẹ́ pé annabi rajà títí débi pé níjọ́ta annabi kú sọ̀lọ̀lọ́hù aléhi wasallam wọ́n wá nkankan nù tá annabi ma lò tá ń pè ní dírẹ́rùn bí tẹ́yàn ma wọ̀ lékè aṣọ bí i tí wọ́n ma wọ̀ bí wọ́n bá ń lójú ogun wọ́n wá rí wọ́n sì ma pa annabi ní ìgbólọ́wà ọ́nibẹ̀ lọ́dọ̀ yahudi kí ní ń se lọ́dọ̀ ẹ̀ wọ́n lá annabi rajà lọ́wọ́ rẹ̀ kò sì tí ìsanwó sọ̀lọ̀lọ́hù aléhi wasallam olórí gbogbo olúnu o pé ìníyàn ọjẹ́ o gbàkíní ìfẹ́ ọwọ́ ìjọ tí ń bá mówó wá ìwà àgbà nǹkan mi annabi wá kú kò tí ìrówó ń sàn sallallahu alaihi wasallam hadithu yin bẹnu sọ̀híhò ìyá ńlá wa aisha lọ́gbà قالت مات النبي صلى الله عليه وسلم ودرعه مرهونة عند يهودي eléyìí ní fi hàn wá pé ẹlòmí tó bá sí islamu rẹ̀ gbọ́yé òun ní ń wí tójú rẹ̀ ò tó bọ́lọ̀wọ̀n bá fẹ́ kí ẹlòmí ọmọ gbórílẹ̀ ayé àfi musulmi nìkan kò ní dáwọn ó ní kíma tó fi ní ẹ̀yẹn mọ́ bẹ́ o káwọn náà mọ́ bẹ́ ẹ fi mọ́ ibi tẹ́yìn wà àti ibi tẹ́ lọ kò sí ṣe kéyìn ó gbé sí lákàí rẹ̀ pòun fẹ́ pa gbogbo yẹ̀wú dírẹ́ bọ́lọ̀wọ̀ bá fẹ́ dá wọn kò ní dá wọn lórí ọ̀rọ̀ ayé olúwọ̀ ọ̀kọ̀ fún wa bí ẹ bá ti ṣe pé nǹkan haramu wọn gbọ́dọ̀ mọ́ ta ọtí ní ìsìnkáwà pọ́n ní àjọ mọ́ ṣe pé ẹ̀ṣẹ́ lè jẹ́ jẹ́ distributọ̀ yí ọgbọ́dọ̀ jẹ́ distributọ̀ ọtí kọ́dà bí yàwúdí bá ń ta tó ní òsìn kankan ní ẹ̀sìn tóun àmọ́ gbogbo tó bá ti jẹ́ hàláàlì olúwa yọ̀ǹda ìntọ́lọ́wọ̀n yọ̀ǹda òun lọ̀rọ̀ ẹ̀sìn kíyàn ó dó ń bí tí ọ bá pè lákùn dínúkún pẹ̀lìyàdì gbogbo ẹni tó bóṣèlú dé bí pé ń lọ díjú ń bì kan ń sí fílà torí ìbò ọgbọ̀dọ̀ kú bá wọn o bí bá lọ ọ̀dọ̀ àwọn yíò náà ní dìbò fún wa òun ni adúgbọ́lọ́dọ̀ ọlọ́run ẹni ó dó lórí wá nàìjíríà nísìn ńgbà wọn túláṣì òun náà túláṣì títí pé wádọ̀ wa náà ẹmọ tí pépà tó ń kọjọ́ kejì pé gbogbo àwọn èèyàn ló sí fílà ọkàn ni <laughs> àmọ́ngbà ọdí túláàsì ẹnu kò sífìlà gbogbo pépà ló tún ń bú ǹjọ́ kejì jọna wàlántàrùdọ̀ ankal yahudu wàlànà sọ́rọ̀ hátà tàtàbí á mẹ́lẹ̀ta olúwa ni ẹmọ́tara yí o a antum alamu amìlá ah, àwọn tí wà yá àwọn òrí bẹ́ ọlọ́run ní wà lẹ́ntẹ̀rùdọ̀ kò sí ṣe ìjẹ́bí lè dí o ní yọnú ara yín tí wọ́n yọnú sí yín òun ní kẹ pàntẹ́ tì kẹwa dàbí tí wọn lè ń já padà sí pẹ̀lú rẹ̀ ó tó wá ní àti àti di nǹkan kan náà àmọ́ gbogbo nǹkan kan náà tí wọ́n bá ń parọ́ fún yín olúwa ló nírọ́ ni o tó bá ti ṣe pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni walan tarda yahudu walan <laughs> èyí tí mo wílẹ̀ kan yìí ńgbàtí gbogbo nigeria lẹ́ ẹnìkan ọ̀dá tí gbogbo wa náà sì rí pé ọ̀dá tagbọ̀n pé ọ̀dá só yóò rí adúrú bò tó rí hun àwọn olódi hun ìbáwọn tàà jọ ń change change náà in wà ankel yahudu wà lánàṣọ́ ba kọrọ o <laughs> ma ọba ti dọ̀rọ̀ tẹ̀sìn àwọn èfi sí é àwọn alọ́lọ́n sì ti bá sọ̀rọ̀ wà lántẹ́rùgbọ́ ánkẹl yahudu wà lánà sọ́rọ̀ hátà tàbí àmìlátàun títí àyàfítẹ́ bá pẹ̀sìn tí yí títẹ wá di ara wọn àhẹ́ ìgbà wọn ni bẹ́ bá ń wá never ẹ̀ lérí yọnú wọn títí tẹ́ fi se yíò kọlọ̀nkọ́sọ́ bí a padà sí ibú hatta tattabi'a millatahum àwọn alfa oni tafsiru pàtàkì jùlọ àwọn alfa tí wọ́n mú fannu bayani ahkamil qur'an tó ipe n táwọn mójú tó ni pé kí ni dájọ́ ṣẹ̀rí àtàrí múnú ayà yìí kí ni dájọ́ ṣẹ̀rí àtàrí múnú ayà irú àwọn eléyìí ni wọ́n máa kójọ sínú àwọn tíra ta ń pè ní àyátú al fáwàtà bá jẹ́ tó lábùlẹ̀ ilmi ẹlòmí ilé mú ó lè lọ́ra tẹ̀fsíru mí lọ́já bọ́bá wá délé yọ́wà ní ah, tẹ̀fsíru yóò pé kí ni ò pé torí pé bá fà yí bá túnmọ̀ ayà kẹwà ó lè fòlọ́ ayà kíni ogun bọ́bá kó mé ó lè fòlọ́ ayà kíni àádọ́ta torí pé tóhun tú ní kíni àyàtú al-ahkam àwọn ayà tó bá mú dájọ́ sẹ̀rí àwá kèsè pé tẹ̀fṣírò pé o èyàn ni ẹkọ́ mọ́rú tí àhà irú àwọn ilé ìtọ́gbajúmọ̀ ni tíra alìmọ́mù ibn al'arabi àkámú al-qur'an bó se pè nánu alìmọ́mù ibn al'arabi al-maliki àbí àkámù al-qur'an ti alìmọ́mù kayyahar rasi الشيخ محمد الأمين الشنقيتي رحمه الله tí wọ́n 1973 àwọn ni wọ́n se tíra tí wọ́n pè ní àdúwà olbayan fi ìdọ́hìl kòrání bil kòrán mí a bá ka àdúwà olbayan ó rí pé ọ̀pọ̀lọpọ̀ ayà ní ò ní rí tẹ̀fsíru rẹ̀ kése pé kò pé o àbí wọ́n gbàgbé o but fánù kan nínú ilmù tafsiri pé ẹnu ìtawọ̀ sàlàyé rẹ̀ ní ayàwó láàrí ìdájọ́ mú mẹ́ irú ẹ̀ náà ni tíra limamu al-kurtubi rahimahullah àmọ́bẹ̀ bá wo ìyàtọ̀ tíra tafsiru kurtubi àtàwọn tí mọ̀ dákọ̀ kò sí ayà kan tí imamu kurtubi ò ní sàlàyé rẹ̀ bẹ́ẹ̀ in tí imamu kurtubi náà sì pé tíra rẹ̀ ni kí ló kọ rẹ̀ naam jami' al-bayan fi aljami' fi ish fi ahkam al-qur'an al-imam al-qurtubi jami' al-bayan ti mamu tabarinu jami' al-bayan fi tafsiri ayi al-qur'an ó kọ tafsiru tabarinu jami' al-bayan fi tafsiri ayi al-qur'an ìtumọ̀ ayi ni ayat lédè larubawa plural méjì ni aya ma ní mẹ́yàn bá gbọ́bá wo pé ayat gbọ́bá wo sì pé kí ni ayi bí ma mú tọbárí ti lónù jami'ul bayan fi tafsiri ayil qur'an bọ̀tí tí a ń sọ in essence ni pé òun ni ọmọ fàbá bá rí àwọn ibi tí ìdájọ́ sẹ̀ríà lọ́rọ̀ fíkí wà nù ayà kùránì náà a ma yà lọ́bẹ̀ hatta tattabi'a millatahum hatta tattabi'a sẹ́mọ̀pá ti gbọ́túnmọ̀ rẹ̀ nítúnmọ̀ tafsiru àmá kí ní ìdájọ́ sẹ̀ríà tó àwọn alfáà pàtàkì jùlọ àwọn alfáà onífíkíríwù wọ́n mú bí i pé halil kúfòrò kúlùhà millatun wáhídá au milalun mọ̀tàlífà ẹni ọgbọ̀ ọlọ́ngbọ́ tó jẹ́ múmi ní òdodo àwọn dúó lọ́tọ̀ ọlọ́nkọmọ́sá kẹmẹ àti wọkúnnú wọn o gbogbo àwọn yòókù táwọn pè ní ẹ̀rìlédè ìbò ní gíní disbelievers àbí unbelievers bá ti ma wínú àbí àbí ká pa àwọn kèfèrí àwọn alfáà ní sí ìran kan gbogbo wọn ni àbáwọn náà lẹ́ka ó nídi jí wọ́n fi wíbẹ́ o àwọn ò ní ṣe bá fi mọ́sí alákan láìsẹ̀ pó nídi pé halil kófòrò mélàlón àó mélàtún wàhìdà ìyẹn ni pé ṣe yahudi àti nasọ́rọ̀ àti majúsí àti mọ́ṣíríkù àti káfíru ṣe gbogbo wọn mẹ́là tún wàhídà ìdájọ́ kan náà ni ṣẹ̀rí ó fún gbogbo wọn àbí àà mẹ́là yahudi ọ̀tọ̀ ojú ọ̀nà ẹ̀sìn ti yahudi ọ̀tọ̀ ojú ọ̀nà ẹ̀sìn ti nasọ́rọ̀ ọ̀tọ̀ ti majúsí ọ̀tọ̀ in relation to ìdájọ́ kíni eh ìdájọ́ ṣẹ̀ríà yeah sí àádà wọn pọ̀ ní àbáṣẹ̀ dájọ́ tó yẹ ń kálukú wọn lọ́tọ́ọ̀tọ̀ ayayi ni alimamu abu hanifa rahimahullah walimamu shafi'i muhammad ibn idris ni shafi'i rahimahullah àtọ̀rọ̀ kan nọ́rọ̀ méjì alimamu ahmad bin hanbal àwọn nínú ayayi láti rí pé alkufuru kulluhu millatun wahida gbogbo tí síyàn ọgbọ́lọ́gbọ́ná ojú kanáà ni ẹ̀tọ́ gbogbo wọn sí wọ́n ni torí pé olúwa ní wàlá ń tàrùdọ̀ ánkàlì yahood ó dé ní wàlá annasọ́ra ó di mélòó ìgbàtọ́lọ́wọ́ wáyọ́ ní àhátà tàbí àti mẹ́lá àti nàṣọ́rá olúwa wá pápọ̀ wá lò in singular form hátà tàbí á mẹ́lá tàhún kò pé hátà tàbí á mẹ́lá tẹ́yìn àbí mẹ́lá làhún pluranu hátà tàbí á mẹ́lá tàhún níbi ayà ilá àwọn ti mú bẹ́ gbogbo ojú ọ̀nà tí ọ gbogbo ń torí ó pèrè ló kọ bọ́rọ̀ bá dọ̀rọ̀ dájọ́ ṣẹ̀ríà o alkúfùrù mílẹ̀tún wàhídà ọ̀kan náà ni gbogbo yí torípolúwa ni wà lántàrùdọ̀ ánkẹlì yahudu wà látàtàbíà mílẹ̀tàhùn wàhálàfàhùn ta'ala àtọ̀rọ̀ kejì alìmáàmù ahmad ibn hanbal bàbá ní ọ̀rọ̀ kí ní ọ̀rọ̀ kejì kájí ó yé o àwọn alfáwọn yìí ẹni tó jí sí ọlọ́run ogun ọdún bẹnu wọn ọlọ́gbọ̀n ọdún bẹnu wọn èyí tó jù bẹ́ẹ̀ lọ èyí tí ò tó bẹ̀ bẹnu wọn gbogbo ògbà náà ni wọ́n sì ń gbé dájọ́ sẹ̀rí àwá bá wọn ni wọ́n ń se kíni ni wọ́n ń se fatiwa a ma wá wáyé pé wọ́n ti sọ̀rọ̀ mí ń gbà míì ẹlòmí tí wọ́n bí wọ́n nírú bèèrè ń lẹ́yìn ọdún kan àbọ́dún méjì in tí wọ́n ò rí tẹ́lẹ̀ lẹ́rí wọ́n ti wá ṣe gíní àwọn onígbà ah, àwàwí ìtọ́ tako ìdájí <laughs> wíńdò ní ah, àyà dáságidi ni o bí wọ́n ti ń dáságidi àwọn òní ṣe bẹ́ òun lẹ́fì ma gbọ́ta bá ń ìtumọ̀ rẹ̀ nù o alìmáàmù sáfìrí ìlú méjì pàtàkì ni máàmù sáfìrí gbé tó sì hàn pé ìmáàmù fíkìrì ní lọ́nà méjèèjì níbẹ̀rẹ̀ baghdad ni máàmù sáfìrí gbé àmọ́ngbà tí ó fi dàgbà tí ó fi di pé àgbàlagbà dé mísọ́rọ̀ ni máàmù sáfìrí kú sí nígbàtí máàmù sáfìrí dé mísọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ fátíwà rẹ̀ change ara tó jí ó change ni pé environment gan change al'arọ́fú ikhtalafat inú tí ń jẹ́ fíkúnù àwọn kankan bẹ tó sopọ̀ mọ́ custom tó sopọ̀ mọ́ kíní ó sopọ̀ mọ́ láàdá ó sopọ̀ mọ́ se sí ìlú èyàn gbọ́dọ̀ pé bá ti wí fún wọn lára baghdad ń ọba mú kọ̀ bá mú lọ́dọ̀ tí yẹn ilẹ̀ mọ́ ẹlọ́gbọ́ ìta wí fún wọn mẹ́un náà òun ni fáwàtà bá ń kọ́ fíkú ni wọ́n fi máa sọ fún wa pé hádà kọ́ùlù sáfẹ̀ẹ́ fi alkodim wà kọ́ùlù hú fi aljadid àìkọ́ùlù hú fi alkodim ńgbà tó wà ń baghdad ọ̀rọ̀ john wà kọ́ùlù hú fi ńgbà tó dé gíní tó dé misọ́rọ̀ gẹ́bí fatiwa gbọdọ̀ sí gíní ọgbọdọ̀ change òun làwọn alfọ́ onífíkí ogbé kọ́ ìdàkalẹ̀ pé láyún kẹrù tagayyurul ahkam bí tagayyuri zaman láyún kẹrù tagayyurul ahkam bí tagayyuri azaman àwọn àdájọ́ kan bẹ àkámù ń bẹ̀rùn túnmọ̀ rẹ̀ ní pé àwọn àdájọ́ tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé àwọn èèyàn kí ni àládà àwọn nísìn ìjọ́ta láàdà yẹn bá ti change fatiwa náà gbọ́dọ̀ sí gíní ọgbọ̀dọ̀ change lápẹjú eléyìí tí ó súnmọ́ tí mo rò pé yóò súnmọ́ àwọn ìlú bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wa nísìnyí bí gama ń gbé pé lọrin láwà ńgbàtà wà ń lè kéwú ní mọ́hìdín ní kúlẹ̀ndé wọ́n pẹ̀lú ta ní gálìkì táwà bá kó ń lè kéwú tàà ń wó mi tàà mú kò sómi ń gbà wọn mú nìkan lọ́wà gbogbo onúkúlẹ̀ndé wọn àwà rìn lọ bẹ̀ bàbá wá débẹ̀ a mọ̀ gbọ́ tí wọ́n mọ̀ bíra wọn pé ìyá kíní kọ́ ọlọ́ ọlọ́rin àwọn mọ̀ àwúra wa pé múlẹ̀ yín wáyé torí pé àwákan wọ mọ́tò wá ní a sì padà sí sílé tí wá ń jọun àwọn ọmọ <laughs> <laughs> bẹ́yẹn bá lóun rìnrìn àjò lọ gàlì kí ń jọun ó rìnrìn àjò kódò lè se kọ́súrú ó lè mọ́ kírùn rẹ̀ ní gíní rákà méjì torí pé kọ́stọ̀mù ń gbà oúnjẹ pé ti ń lù ti rìnrìn àjò mo sì rántí dáadáa ẹ bàbá lọ لا ينكر تغير الأحكام بتغير الزمان ìtúnmẹ̀ ẹ̀nu tí ma mọ́rọ̀ àwọn àfáà yìí kèsí pàfà ń sọ̀fẹ́ ẹnu o a mọ́ inú fíkíù nù tèyàn gbọ́yé inú fíkíù o ní pé kọ́ sí kí ni kọ́ ma á dá àwọn èèyàn bó lẹ́yìn se yà yìí ibi ayé rẹ̀ bá wà pé ṣẹ̀rí àfaramá ládàá gẹ́ bí àpèjúwe ọ̀rọ̀ ìrìn àjò tí mo mú wá ṣẹmọ̀ pé aládàálù kan náà lélé yìí tó change aládàára nigeria lè mẹ́jọ tààrà àlú mi tí ó jẹ́ lu ọ̀tọ̀ọ̀tọ̀ inú àwẹ̀ láwà nísìn yìí àwọn ìlú kan bẹ ṣẹmọ̀ pé báa bá ti jẹ sàárì láago márùn-ún àbí nǹkan nísìn a sì tún sínú láago méje wákàtí mélòó wákàtí mélòó nù no? 12 approximately 12 hours lọ́mọ Nigeria fi ń gbáwẹ̀ ìwọ́tọ̀ bá ń jẹ sàárẹ́ ago méjì wọ lọ́mọ tó sí ọ́ <laughs> àhà alásáàrí òun ni kí wọ́n pẹ̀rún kíni ìrun àṣùbá ó lè jẹun ọlọ́run ló wíbẹ́ wákòlú wáṣọ́rọ̀bú hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytul aswadi minal fajr títí tí wọ́n ìpàlfàjà rí ó lè jẹun alfajiru wa ń lọrin lónìí some minutes lẹ́yìn ago márùn kọjá kínkíní ìsinú wa nísìn wọ́n pe magribi wa nísìn ago méje náà sí kíní ọkọjá àṣẹjú díẹ̀ lẹ́mọ̀ pé wákàtí méjì lánù àwọn kan wá ń bẹ tèmì rẹ̀ jọ ń gbáwẹ̀ iná nísìn ogun wákàtí láwọn ìgbà gbogbo alẹ́ tí wọ́n wákàtí mẹ́rin ilé oṣù yóò sì tún mọ́ wákàtí mélòó àwọn mẹ́ 22 hours in ti wọn gbogbo lẹ́sù lẹ́mọ́ wákàtí méjì náà ah, ah, àbí àwọn mẹ́wàá ń bẹ kò sí kò sóòrù wọ́n lò bẹ́ẹ̀ fóṣù mẹ́fà àwọn ni wọ́n kà máa wá gbó pé 12am ah, <laughs> ní ọ̀run sí ní ìta 12am olúwa lọ́dá gbogbo ẹ̀bẹ̀ kìí ṣe bí tí èyàn ọmọ tí èyàn dé o tẹ́ bá dáwọn ibi tí wọ́n ń pè ní scandinavian countries ní europe àbáwọn tó bá wà ní the northern pole alkotubo shemali báwọn tí ń gbégbé sí ayé wọn wọ́n lè lo ọ̀sán fún oṣù mẹ́fà <laughs> wọ́n lè lòrú náà fún oṣù mẹ́fà fàtíwà ara nigeria báwọn yíò wí láyún kẹrù tàgáyòrò àkàmbé tàgáyòrí azamani àwọn alfáà gbọ́dọ̀ jókòó wọn owó pé kí ni a wù fẹ́ agbẹ̀ mọ́ gbàwẹ́ 24 hours bí ngbòlẹ́ sínú ngbòlẹ́ <laughs> jẹsàrì <laughs> but wallahi annabi ti yanjú ẹ̀ sallallahu alaihi wasallam in táwọn àfáà fi yanjú ẹ̀ lónìí wọn lọ mú bí kan ní àdíthì annabi náà wọ́n ti mú hadithu kan wá lójú ayé annabi sallallahu alaihi wasallam gbátá annabi ń sàlàyé alkiyama fáwọn èèyàn anábi wá ń sàlàyé pé nínú tí ó ṣẹlẹ̀ ní parí ayé òun ni kòrójú àwòmàjíú almasihi dajjal masihu òkúrọ yàtọ̀ fún masihu tóótọ́ tí sà nábi isa aléhìsàlám masihu dajjal yọ padà dé tọ́lọ́wọ́ fi se fìtínà fáyé ngbàtayé bá fẹ́ kásẹ̀ ńlẹ̀ wọ́n bẹ̀nú àwọn àhàdíthù masí ìdàjálì gbogbo tí masí ìdàjálì ó fi dayérú yóò 40 days náà ni ó ogójì ọjọ́ náà ni tí ó sì dàrú à yọ kọjá bẹ́ àmọ́ gbogbo tí ó lò kò ní ju gíní kò ní ju àrùbàáyínà yawma anábíá ní àmánú àrùbàáyínà yawma yíò fa yawmun kasana wa yawmun kashahar wa yawmun kajuma wa sa'iru ayyamihi ka ayyamikum inú ogójì ọ̀dọ́ tí ó lò yìí ọjọ́ kan ó se déédé ọdún kan ọjọ́ kan mí ó se déédé oṣù kan ọjọ́ kan mí ó se déédé ọ̀sẹ̀ kan gbogbo ọjọ́ tó wá kù bí 24 hours ti yí náà ni àwọn sọ̀hábé ọlọ́run bá wa kẹ wọn wọn dákẹ́ àìdákẹ́ wọn làwó fi dààmú lónìí wọ́n bá sáré bí ànẹ́bí sọ̀lọ̀sọ́lọ̀ pé yá rọ̀súlọ̀lọ́ ara aìtàlì yóò mà alẹ́bí yẹ kúnú kásánà àtàkfíìnà fíìhì khamsu sọ̀làwátín ìwà nẹ́bí ọjọ́ kan tí ó gùn tí ó dàbí ọdún kan yìí sírùn wákàtí márùn tó bàbá ti kírùn wákàtí márùn lọ́dún kan ń gbé pé bí ọjọ́ kan lórí àtàkfíìnà khamsu sọ̀làwátín gbogbo tí bá bá ti bal okuduru lahu. ẹbẹ́ ẹmọ bá nà ti rí ẹmọ ya àsìkò tí ń bẹ láàrin àyílá yín sí àlásàrí èyí náà lẹ́wò tẹ́ mọ̀ fi kírùn yí ẹgbọ́dọ̀ kí wákàtí márùn lọ́dún kan ṣẹ̀rípà nẹ́bì ti yẹjú ẹ gbogbo ẹni tọ́ bá wà ní pòsíṣẹ̀un lónìí ìtàwọn náà lónù àti rún wọn àtàwẹ wọn tí wọ́n fi ń gbàwẹ̀ tí wọ́n fi ń kírùn fàkùdúrú làhùn níta fi yà lọ bí eléyìí ni pé bàbá ń pé ìmọ́mù amẹ́dù wí ọ̀rọ̀ kan ó tún wí mi ibi tẹ́lò mí ọ̀gbọ́n ṣẹ̀rí àìyẹ́ lónìí kọ́dà yóò tún mọ́ bú mọ́mù amẹ́dù pé kí ní sọ̀rọ̀ méjì sí tàbí ti sọ̀rọ̀ ibi tẹ́lò mí gọ̀dẹ́ ń bá ń sọ̀rọ̀ ó ní àwọn alfa àtàwí àsọ̀rọ̀ àwọn àfóúnfẹ́nú àwọn sọ̀hábà nẹ́bí là ń wí ọ̀rọ̀ ibùn àbá se kọjá pé kọ́rà bí ibùn àbá se bá wí torí náà ìtọ́fà bẹ̀bá ń gbọ́ tẹ́mẹ̀ bá ń wí àbẹ́lómi bá ń wí ni máa amadu ń bí mọ́síálà yìí àhà ríwáyà méjì ríwáyà alákọ̀ọ́kọ́ pẹ̀lú imamu abu hanifa àti imamu òun ni pé alkófòrò mílẹ̀tún wà ìdá gbogbo ọ̀ràn kẹfẹ̀rí láyé àwọn ni wọ́n mọ iye tí wọ́n lè pín sí ẹ̀sùn wọn ní orísùsù ọwọ̀ kan <laughs> ẹgbẹ́ dájọ́ gíní dájọ́ sẹ̀ríà kan náà ní apply sí gbogbo wọn alimamu maliki àti riwaya mi lọ́dọ̀ imam ahmad na alkófòrò mílẹ̀lún alkófòrò mílẹ̀lún àwọn náà sì lẹ́rìí ah, yahudi gbogbo àti kùránì ọba wí kùránì ọ dákọ yahudi lọ́tọ̀ yóò sì dákọ gíní yóò sì dákọ nàṣọ́rá lọ́tọ̀ yóò sì dákọ múṣíríkù lọ́tọ̀ wọ́n sì wá jẹ́ kíní mẹ́là tún wàhìdà bọ̀ fa gbogbo táwọn alfa ń fà yìí ni mo fi ń sọ mọ̀rọ̀ pé lánàá náà ni mo tíyàn bá ní gbogbo táwọn wíyí ní sí ó ní tó bí ìdájọ́ kan nú àrọ̀bá àti pín ogun òun ló bí gbogbo wàhálà yìí torípa nẹ́bí sọ̀lọ̀sọ́lá mú sọ pé láyẹ́rì tolkáfirul muslim wàlá muslimul káfir nínú àdífì mí ànẹ́bí ní musulmi jogun kèfèrí o kẹfẹ̀rí náà sí ìjọgún musulmi at the same time láyẹ́rì fún áhàlù mẹ́lá tẹ́yí ní ṣàtà mẹ́lá mẹ́lọ́lá nẹ́bí wí ọgbà àwọn tí ìlànà ẹ̀sìn wọ́n bá ti yàtọ̀ anẹ́bí ni wọ́n gbọ́dọ̀ jogun ara wọn ń tọ́ fa gbogbo wàhálà táwọn àfáà sí ẹnìkan wá kú lónìí musulmi lòun ọlẹ́gbọ̀n yahudi ọlábúrò nasarani ẹ́ ó ní ya majusíyà ẹ̀ káti ẹ̀ pé yahudi lòun o tún lọ́mọ kan tóun náà bá se yahudi ìjá kó gbogbo wọn pọ̀ àti yahudi àti yahudi àti nasarani gan ùn nígbàtí ẹ̀ ti jọ sẹ̀sìn kan náà ẹ̀ lè jogun ara yìí àbí ń ùn Eh, gbogbo yín àti yahudi àti nasarani àti majusi gbogbo yín mẹ́lá tún torí na ẹmọ ẹjọ́gbọ́n ara yín torí annabi ní mẹ́lá tẹ́ ní àwọn tán mẹ́lá kan tó yàtọ̀ náà ni al-islam in tó bá ti yàtọ̀ lẹ́yìn mẹ́lá àti islamu al-kufuru mẹ́lá tún wáhìí onimamu abu hanifa wi onimamu shafi'i wi amma alimamu malikun rahimahullah àti ríwáyà kejì lọ́dọ̀ imamu Ahmed nínú ìdájọ́ tí wọ́n ni pé àà báwọn mẹ́ta mẹ́rin bá ń bẹ̀ẹ́lẹ̀ tí wọ́n jogun ara wọn tọ́kàn jẹ́ yahudi tọ́kàn jẹ́ nasarani tọ́kàn jẹ́ majusi ẹni tọ́ wá kú yí nasarani ni ò ní ṣe gíní torí pé alkófóró mẹ́lalùn ọ̀nà orísìírísìí ni ìjẹ́kẹ́fèrí anábìsí ni àwọn tí ìlànà ẹ̀sìn wọn bá ti sẹ́para wọn gbọ́dọ̀ sí kíní wọn gbọ́dọ̀ jogun ara wọn o òun lọ fa gbogbo wàhálà táwọn alfáà sí látàrí pé wọ́n kàn gbọ́ tó lúwá ní hàtàtà tẹ́bí á mẹ́lẹ́ta ńgbò ní yahudi ìdájọ́ ọlọ́run náà tẹ́yàn ọgbọ́dọ̀ fọwọ́ pa ò bí wọ́n bá bíyàn nílé tí wọ́n èsè lé mùsùlùmí àti ìyá àti bàbá ọlọ́run sí fi wọ́n mọ̀nà tètè kójú rẹ kó mi dúkìá wọn èèwọ́ ni bọ́ bá sì jẹ pé ìwọ náà lọ́lọ́mbùn ní dúkìá sọ bí wọ́n lọ bá lọ sáájú wọn o wọn gbọ́dọ̀ jogun rẹ̀ o láyẹ́rìsùl muslim alkafir wàlàlkáfírú almuslim annabi ló wíbẹ́ sallallahu alaihi wasallam níbi tí islam wá dáadé bẹ́yàn bá wá wò pé a bàbá yìí sì try púpọ̀ fún mi ọlọ́wọ̀n kan pé kí ọgbà ọgbà ọgbà tọ́lọ́wọ̀n àti tànẹ́bì ni àbíyàwó yìí láwọn tọ́lọ́wọ̀n gbà wá láyè ká fẹ́ òun làwọn ahlul kitab fẹ́ ni tí islamu tí ẹ̀ náà bá tọ́fẹsẹ̀ lélẹ̀ ní o ṣẹ̀gbẹ́n tí ẹsẹ̀ kan lòun náà fi ń jẹ́ mùsùlùmí ọwá lọ fẹ́ kan tó ń fi gbogbo ẹsẹ̀ méjèèjì wálẹ̀ níbi ẹ̀sìn tí ẹ̀ torí tó kọ́mọ̀ jù láyé ló nínú o mùsùlùmí ọmù tí akíkandá kan sí akíjímà akídì nìkan ọwá lọ fẹ́ pásítọ̀ lóbìnrin ọwá ni wọ́n ní ìsìláàmù ní òhìlálàkún irú wọ kọ́ o ó márù tú bẹ́ẹ̀ pẹ̀lú yí kọ́ o torí tí islam fẹ́ ni pé àrẹjálù kọ̀ wá múná alẹ́nìsà obìnrin ni ọ ma wà lábẹ́ àṣẹ ọkùnrin kò gbọ́dọ̀ ní kọ̀ntró lórí ẹ̀ ìwọ ló ní kọ̀ntró lórí ẹ̀ bọ́yọ́lọ́ lè wá pé bọ́ rí wà rẹ tọ́ dáa ọwà pé ẹjẹ́ mi náà sentence yìí àmẹ́ ìjẹ́ ń kọ́mà lónìí ni pé bí ọ̀jẹ́ ríwọ mú ogbà àwọn ọmọ ti sọnù náà nọmbà 1 kọ̀ jẹ́ kò sí dáùtù ń bí eléyìn àwọn gan òsì mọ́ sí nkankan but tí ni pé ẹni tí ọba wù tí islam ti wọ̀ bó yahudiya bó se eh, christian ya lóbìnrin ni o ọmọbìnrin musulmi olúwa ọ̀yọ̀ǹda kò sí tí ń tí wá lójú ń pa tọ́lọ̀n bá wí ọlọ́wọ́ ọ̀yọ̀ǹda ọmọbìnrin musulmi kọfẹ́ christian àbí kọfẹ́ yahudi àbí kọfẹ́ majusi àbí kọfẹ́ gbogbo ran kẹfẹ́rí olúwa ọ̀yọ̀ǹda ni sáwàláwà mọ́ pé <laughs> kò sí yọ̀ǹda àbá ma wá lọ lọ́rùn kí ní ọlọ́run tó ipé kò ní wí nkankan àfi kí hekima wà mẹ́ ẹ̀yìn ma o àbẹ́mà kò sí tọ́kàn wọ́jú pé albala wí bọ́lọ̀ ti wí ọ̀tán bashiran wà nàdíyàrọ̀ tí yẹn bá wá níyàwó tí ọjẹ́ ahlul kitab tí yàwó isi jẹ́yàwó dáadáa àbí ni islam wá fún wa láyé ń tá ń pè ní alwasiyya ọlọ́n ni tó bá wù ọ́ ní ogún rẹ kọgbọ́dọ̀ jú kí ní lọ kọgbọ́dọ̀ jú wá ń tọ̀dù lọ lójú ayé rẹ ní o o lè tí wá kọ kalẹ̀ pé obìnrin yíò lẹ́tọ̀ sógún torí pẹ́ sí ọpa àwọn òun wí fún títí ọgbà àmọ́ o látàrí ìfẹ́ tó fi hàn sí hun ó sì dó ti hun dáadáa a bóhun bá kú ẹ̀fún ní nǹkan báyìí gbogbo rẹ̀ wá gbọ́dọ̀ jú kíní kọ̀ gbọ́dọ̀ jùdá kan nínú ìdá mẹ́ta lọ bí i bá fẹ́ ṣe bẹ́ẹ̀ fóbi rẹ̀ ọfẹ́ ṣe bẹ́ẹ̀ fún ẹgbẹ̀n rẹ̀ kan àmọ́ bí ọba ti se yíhun díjọ́ tó bá fi kú láyẹ́rìsùl muslim alkafir wà lálkafiru farídọ̀ tọ́lọ́n tó pínú alkùránì ẹgbọ́dọ̀ pín fẹ́ni tí èsẹ musulmi o torí náà Eh, gbogbo àwátá bá sì wà nípò pé wọ́n ó pè wá náà pé à ẹni báyìí ó kó abẹ́ pín ogun rẹ̀ inú tẹ́ ma wá dínú o àwọn ọmọ rẹ̀ yìí tí wọ́n bá sẹ̀sìn tọ́rọpọ̀lọpọ̀ nǹkan àbí bàbá yìí náà sí kò ti sọnù èyàn gbọ́n tí ó fẹ́ lè máa bomi lójú èyàn ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn àwẹ́ less than a week lẹ́nìkan pè mí láti ilẹ̀ yóò bá kan ìfẹ́ dákọ̀ lóhun pípé àwọn ní kéèsì kan wájú ní sí àwọn ọmọ táwọn òsè kí ló dé bàbá tó pé ní àwọn makitiyan rẹ̀ mọ́sálásí bí ti náwó ní ń wá mọ́sálásí ní ṣe gbogbo ẹ̀ àmá out of carelessness ń gbà míì àwọn ọmọ rẹ̀ lọ fẹ́ kiri ó ọwá rẹ̀ bàbá wọ́n wá kiri hospital wọ́n lọ gbogbo ẹ̀ ọlọ́run ò pé kí wó sàn ó dé àwọn ọmọ yíwá láwọn níbi táwọn gbé bàbá tàwọn náà lọ ibóhun ló bí ó gbá wọn níbolẹ́ gbé lọ àwọn gbé lọ ọ̀dọ̀ olùsọ àgùntà kọ sàdúà fún ẹbí kọ́kẹ́ sàdúà ní ọ̀rọ̀ ìtọ́sẹlẹ̀ ní o tí ò tí jọsẹ̀ méjì lọ sísìn ìmọ̀lọ́fẹ́ lè máa bomi lójúyàn pọ̀tká sọ fẹ́ lómi náà kó fi se làákàì wọ́n ti sin wọ́n mọ́ bàbá yìí lẹ́lẹ́sìn àwọn ọmọ tí ó ti sọnù ni wọ́n dàgbà àwọn ọmọ mí náà tí wọ́n faramọ́ táwọn sí ń bá bàbá sẹ́sìn nígbà ọya sẹ́mọ̀ pé tí yóò bọ́ dá sí náà nígbà ibi wọn kẹsàdúrà fún ní asábà wọn dá sí bàbá náà ní àà ẹ̀fọ́ kan balẹ̀ òun òà níbi o tó ń sin lọ́hun dé yìí àmọ́ ẹjẹ́ wọn ó se tí wọn náà ibi ò ló 24 hours in di ìṣù ńláńlá fáwọn àfáà lóhun pé bóòlà wọn ó se àwọn sí ma àwọn ọgbọ́dọ̀ páwọn ọmọ ibẹ̀ ló kú sí ẹni ó sin lọ́run 70 years àbí jù bẹ́ẹ̀ lọ àbí kò tó bẹ́ẹ̀ èyí ń jẹ́ mẹ́sìdákù ọrọ̀ ànẹ́bì pé àrọ ọlọ́run àti tànẹ́bì ó lè kọjá ajọ́ kú rẹ̀ ẹnìkan ò tó bẹ́ẹ̀ wọn ò lè lọ lára less than 24 hours òkú rẹ̀ wọ́n gbé jáde mẹ́ẹ̀ wọ́n sì ti ké wọ́n ti lágó lè lérí wọ́n ti tọ́ àwá mọ́ kí lòun náà wí ń gbọ́ wà ń bẹ́ o <laughs> èyí ń lè mí ní wọ́n lọ wádìí mọ́ náà bá ti lóun gba kí níkan sí gbé sí ayé òun ọlọ yányánu torí náà kẹ́yìn ó se làákáyò gbogbo ẹni tí wọ́n máa tàn náà jọ pé ibọ́lọ́run <laughs> <laughs> ọ̀sọ́gbọ́n kan tẹ́nìkan lè dáò tọ́sẹ̀lẹ̀ nù pé tọ́sẹ̀ méjì nísìn àwẹ̀ kọ̀sẹ̀ kan mọ́ ń gbà yẹn tí wọ́n pè mí ọlọ́nkọ́ sàmẹ̀lẹ̀ ẹ̀mẹ́ àtẹ̀yìn àmẹ́dàkùn ẹjá wà náà kákẹ́kọ̀ọ́ má sáré kọjá ọ̀lẹ́ ọ̀tí ẹ̀lẹ́ sáré kọjọ́ ọlọ́run ká mọ́ gbogbo tí bàbá yìí níran kan ní pé ẹ̀bẹ́ kó wọn kàn lọ́kún wọn jáde ní ọlọ́run sì ní kò ní jáde ọ̀tán síbẹ̀ hùn allahul musta'an hatta tattabi'a millatahum inna huda Allahi huwa al-huda Olúwa ni wọn ní yọ́nú sí yíò títí tẹ́ fi pa ọ̀nà ti Islamu ti tẹ́ dàbí wọn àmọ́ òun wọ́nú yí kúl inna huda Allahi huwa bọ́ bá ń wá mọ́nà kí ìmọ̀nà tọ́lọ́ ni mọ̀nà o kúl inna huda Allahi huwa al-huda gbogbo ọjọ́ tí ròyìnròyìn bá fẹ́ dé sọ́kàn tí ẹ náà máa kí ayà yìí máa rán ilẹ̀ gbá kúl ah, iná húdà lọ́hí húwàlúhúdà ojú ọ̀nà mọ́ wà yìí olùwà sọ bẹ́ ẹgbẹ́jẹ wọn tàyẹ o kúl iná húdà lọ́hí húwàlúhúdà ọ̀nà tọ́lọ́n tó ti fi mọ̀rí òun lọ ẹnìkan bá polóǹkankan tọ́wàá owó ní owó eléwé ọkùn lọ́dá kúl iná húdà lọ́hí huwalhuda ma sọ bẹ́ẹ̀ fún rẹ̀ yà kúl iná húdà lọ́hí huwalhuda ọ̀nà tọ́lọ̀ ti fi mẹ́mí yìí òun lọ́nà ìgbẹ́ ni gbogbo nǹkan mí tẹ́ ń pè mí sí bọ́bá ṣe mistake ìtàbáta ọ̀tẹ̀lé àwá àhún ìfẹ́ ẹnú wọn tí wọ́n ń pè ọ sí wọ́n tàn ọ́ wọ́n fàyé tàn ọ́ wọ́n fòbin tàn ọ́ kò sí tí wọ́n mọ́ fi bẹ́lùmí láyé jẹ́ lónìí kọ́dà common admission letter wọ́n fi ń ba alìkẹ́ àmì jẹ́ sọ̀fí agbọ̀nyà yìí wọ́la iní tàbátà àwá àhún tọ bá tẹ̀lé fẹ́nu wọn bá dàlẹ́dì já àkàmìnà ilmi ọlọ́run tí ò ní jẹ́yàn yá àfi kọ́kọ́ ti ọdúrù sáájú fún yà pé wọ́n náà dájọ́ ọtọ́ sí yà bọ́ ọtọ́ sí yà bá dàlẹ́dì já àkàmìnà ilmi lẹ́yìn gbogbo mọ̀tọ́wà bọ́ wọ́n kí alkùránì fún ọwọ́ náà kéè ọ̀nlọ lẹ́kṣọ́ ọ̀nlọ wáàsí bá dàlàdí já aka mínàlẹ̀ ilimi kí ni excuse rẹ tọ bá fi lọ ìtàbátà àwá àhún bá dàlàdí já aka mínàlẹ̀ ilimi pẹ̀lú gbogbo tó ti ma ń pa ìsìlámù iná málaka mínàlọ́hì min wàlíyìn kò sọ rẹ̀ kan kò sọ nìrànlọ́wọ́ kan tó lè rescue rẹ̀ kó ń bí ìyà ọlọ́run ǹjẹ́ ó rescue rẹ̀ lọ́lọ́run ti tì síwájú yìí pé wàlántàrdọ̀ mẹ́jẹ wọn tọ́ ẹ̀ rọra mẹ́jẹ wọn tọ́ wàlántàrdọ̀ wọn ni yọnu sí ọ in tí wọ́n ń tàn ọ lọ ní ibi pé ọpa ìsìn yìí tí ó se tí wọn ọ̀bá gbọ́ yíò náà kúl inna húdà ọlọ́run tó ní èèmà inna húdà lọ́hìí pọ̀bá gbọ́ ogbè lè wàlà iní tàbátà àwà àhún báadàlẹ́dì já àkàmínà ilmi kí è sí pé ọmọ báadàlẹ́dì já àkàmínà lọ́hì min wàlíyìn wàlá nà sí rẹ̀ ọlọ́nkọ́sọ́ ń bẹ̀ o الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí olúwa bá dákọ alkitab alkitab alkitab literally ìtumọ̀ rẹ̀ ní pé kíni tíra àbáwọn mẹ́à ní ìwé nkankanáà búùkù àmẹ́ ìtọ́lọ̀n bá ti ń dákọ̀ alkitabu nínú alkùránì alkarim kìí se ìwé kíwé o kìí se tíra kí tíra o ìmà kọjẹ́ alkùránì alkarim àbí kọjẹ́ kan náà àwọn tíra tọ́lọ̀n ti fáwọn annabi tó sáájú kataurat wal injil òun náà láfi àwọn tàà fún ní tíra bọ̀tẹ̀ ìtọ́ pọ̀nú àwọn àfó ní tẹ̀fsíru wọn ni alkitabu huna alkur'an kitabu lè wá kó túnmà alkur'an kitabu lè wá kó túnmà taura kó túnmà injil àmá níbí yìí alkitabu huna jumhurul mufasirina ni ọ̀rọ̀ alkur'an lọ́lọ́run true annabi ta ránṣẹ́ sí wọn yẹtìlúnàhú haqqọ̀tìláwàtìyí àtìláwà èyí tó gbajúmọ̀ ní ká pé gíní wọ́n ń tọ̀ ní títọ̀ but surprisingly àwọn àfọ́ ní tẹ̀síro túbá òun níbi ayà yìí wọ́n ní túnmọ̀ rẹ̀ ń bí pẹ̀lú ẹ̀rí òun ni pé yẹtẹ̀bìrúnàhú haqqọ̀tìbáyìí kìí sí pé èyàn kàn máa kéjìrà ló lásán pé àwọn tí afalkùránì rán sí wọn o tí wọn wá kàn rí wọn mọ́ mọ́ lójú àbí wọn kàn mọ́ pé èwo ní fi góòlù se mọ́ fẹ́ fi sẹ̀bùn bì kan báyìí ni <laughs> ẹlòmí ń gbà tí ó bá se nìkáwù ní lọ́rà rùkùránì rí láyé rẹ̀ yóò fẹ́ fi se sọ̀dáàkì ni wọ́n sì tún ra tẹ̀sùbá àtàgé sí ọmọ dàgbẹ́ pọ̀ mọ́tọ́ pé ah, ah, àgídà tẹ̀sùgbò jí pé mẹ́ <laughs> torí gbogbo nǹkan àwákànmọ́ dá gbogbo ẹ̀pọ̀ àmì <laughs> kòránì bá ti wà kí tẹ̀sùgbà tó wá mẹ́ <laughs> bó sì rínú sàábẹ́ kan ní kòránì lé kó tún ní tẹ̀sùgbà gbogbo sàábẹ́ ànẹ́bí bọ́bí ọ̀bá rí bẹ́ẹ̀ wá wí ìgbé àbúbákìrí ń gbò ní kùránì tán ò ibi tí tún máa fi tẹ̀sùbá rẹ̀ kọ́ ni kò sí ọkà dàbí ẹ̀rin ni ibá ń lọ ọlọ́run nílé yẹ́ ṣàdú mànáfí àlàhún ẹwà mọ́ká ẹwà lé ọlọ́run ẹwà mọ́sálásí ànẹ́bí ẹwà wo jẹ́ sàǹfàní fún ilá yàtọ̀run kí làwọn ọba lẹ́gbẹ̀ẹ́yàn ọba ní gbogbo ọba ti fẹ́ ọkàn náwó mú ni èwo làá fi ń kọ́ ní mọ́sálásí lónìí padà bẹ́yàn bẹ́yàn bá wà mọ́sálásí kànga àtẹ́sùbá yídá ẹlọ́rí kan mẹ́rẹ̀ tó wọlé o àfi bí è pé láìsẹ́ẹ̀sì tàwí bẹ́ẹ̀ ìfẹ́ẹ̀nú ìfẹ́ẹ̀nú lásán tí common sense yẹ kíyàn ó bèèrè lóòtọ́ pé ah, ẹwà mọ́kà mẹ́dínà tàà ń lọ yìí ń wọ́n fi tẹ̀sùbá àti wọ́n kọ mọ́sálásí báwọn sàábé bá jòkó kùránì wọn ma ké òun náà lẹ́fì rí páwọn èèyàn maka mẹ̀dínà bí ẹ̀ sí wákàtí mẹ́fà ò lè ma ké kùránì kùránì èsúyàn ẹn tí kùránì bá ń sú kó fi èsí rẹ̀ torí náà alàbínà àtẹ́iná humulkitaba ya tulúna hú haqqọ́ tilawati àwọn alfa wọn ò lè túnmọ̀ nkankan bọ́bí túnú o yàtọ̀ fáwọn tí ọ ma wíwíkú wípé báàtì ní látú fún yìí àwọn àfẹ́ tú báàtì ní o gbogbo tí wọ́n bá tú ọgbọ̀dọ̀ ní tó aba nínú èdè larubawa ẹnìkan ọgbọ̀dọ̀ túnmọ̀ alkùránì lọ́nà kan tàà wá wá gbogbo dictionary larubawa láyé tí ó pé irú nǹkan báyìí máa tún túnmọ̀ nǹkan báyìí ọ̀rọ̀kọ̀rọ̀ lè yíhun torí èdè wo lọ́lọ́n fi sọ alkùnrání kalẹ̀ èdè lárúbáwá ni ìwó sì wá yí ipò lójú tí ń tí lárúbáwá ọmọ láyé ìgbé bẹ́ẹ̀ náà ní jẹ́ <laughs> bó ní jẹ́ torí ẹ̀ lọ́mọ àwọn àfà ní kọ́lákùnrání náà lo tìláwà tó tọ̀ ìtúnbẹ̀ ń bẹ̀rún náà ni pé wà ṣẹ́msì wà dùháhá wà kọmọ̀rì ìdá àì ìdá tàbí àhá olúwalóhun fi oòrùn búra òun sì wá fòsùpá tí ó tẹ̀lé ńgbà tó bá se kíni ńgbà tó rùn bá wọ́ tó ọba túnú alkùránì tí ò fi ní tútukútù bá ti ní ní kíni ní ah, ma lò báyìí náà nínú òun làwọn àfáàfi ní níbi yìí yàtàbìrúnà hù hakọ́ ìtìbà ní ti torí pẹ́rí pọ̀ tó já mọ̀ pé ní tìláwà alkùránì nìkan kọ́lọ̀ nídì lọ́dọ̀ èmì rẹ̀ kìí se pé hun takàmọ́ wá kùn táà òun la fi ń ké pé gbogbo inú àwẹ̀ láwà yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí alkùnrà ní ọ̀dá àmẹ́yí tó kún tọ́ dáa jù òun ni pé kọ́ wá translation alkùnrà ní ìṣẹ́gbẹ̀ẹ́ èsì pé ọkàn mọ́ wá pé àti ah, sọ méjì kalẹ̀ ti sọ mẹ́ta kalẹ̀ alkùnránul kẹrìmù ó ń zílà lè tẹ́dẹ́bùr olùwásọkùnrà ní bẹ̀bá wa gbọ́ kẹrùnú sí ẹni tí ó wá gbọ́n tí kòrán ní wíńkọ́ kò sí kìláàfù ń bẹ̀ pé bọ́ọ̀bá tí mọ̀ ẹnu kíkà rẹ̀ náà oníládá o àmọ́ ìwò lọ́lọ́run fẹ́ gan oníkọ́ gbọ́n tàbí kòrán ní wí torí náà gbogbo àwa táà bá kéwú ẹ̀yìn wà wò tún ma péjì kan èbó lọ́mọ ní yóò bá ní haúsá kò sédè tí wọ́n ò tú alkùnrin kẹrìmù èyí ń lọ dáa ló fi wà nù alàdínà yà tẹ́bì rúnàwú ìtẹ́yìn ọmọ yọ tẹ̀lé ẹ́ àfikọ́kọ́ gbọ́yé ìpín tọ́lọ̀wí ni lọ́wà tẹ̀lé pé ogun péjì náà lọ́kà bọ́gbọ̀n ni bí péjì kan méjì nírí pọ́ gbọ́ nkankan pé kí lọ́lọ́run and ó ti rọrùn gbogbo èdè tó bá lọ́n sọ wọn ti túnmà alkùránì síbẹ̀ tó fi lè gbọ́ àà ah, àsìntọ́lọ́n wí ní èyí ní alkùránì ọkọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ tí a ń rí lónìí is very unfortunate ẹlòmí ha kùránì ẹ́ ọha kùránì gan-an ìjọ kan ni anyway ń gbà mo ti mẹ́nu lè kèése Nigeria ló ti ṣẹlẹ̀ èmi àtẹnìkan wà ń lù kan àwá wà ń bì kan tàà dó arọ́mọ̀ kan tí ń kúná sí sìgá láwò pé ìgbà ó sì kọ̀ pẹ́ sígbà wọ́n bá pèrún ìgbà tààtù wájú wájú irú kùránì bá ń kọ́lọ̀ ń fẹ́ o ọ̀pọ̀lọpọ̀ náà lórí bẹ́ẹ̀ ṣe sì gálawí ẹ́ àfá alálùkùránì tí ń tàǹkàrá tí obìnrin olóbìnrin ọ̀wọ́n lọ́rọ̀ rẹ̀ ń kọ́ sí kùránì síṣẹ́ láre zina kọ́lẹ̀ lómi ìtì ẹ̀jí fẹ́ rò zina fún àwọn àfá ọlọ́run tí ọ yọ̀nda fà nẹ́bí ò lè yọ̀nda fà àfá kan ọ̀rọ̀kọ̀rọ̀ sí ni pé àwà ti ma ń tá ìtúbá lọ́dọ̀ ọlọ́run kọ̀ sásìrí ìtúbá kan lẹ́yìn sí gìfàárù tá nẹ́bí kọ gbogbo wa wọn àmẹ́yì tó bá ti ń di pé ní ìtúbá gúnnugún ó se lánàá ó tún túbá lónìí ó tó padà síbẹ̀ lọ́la ẹ̀yìn náà jí mọ̀ tún mọ̀ rẹ̀ gbogbo ta náà wọ́n padà sínú rẹ́kọ́ọ̀dù rẹ̀ ẹjẹ́ kálkùránì ó ṣiṣẹ́ lára wa àwọn ọ̀nà tálkùránì ó sì fi ṣiṣẹ́ ní kíyàn ti ẹ̀gbọ́ kí ní alkùránì wíga àmá kànkà kànkà kànkà kànkà àmọ́ bọ́lọ̀hun sọ̀rọ̀ bí ń bá wá wí bí ń sọ̀rọ̀ aljanna bí ń sọ̀rọ̀ ọ̀nà èyí wọ̀n dáa òun làwọn tọ́lọ́run ròyìn ni pé àtẹ̀ináhùn mọ̀lìkìtà àbáyẹ̀ tìlúnà hù yattabi'unahu haqqa tiba'i àwọn wọn ni ulaika yu'minuna àwọn ni wọ́n gbà alkùránì gbọ́ o ẹni tí ń lo alkùránì òun lọ́gbà kíni òun lọ́gbà kùránì gbọ́ ìsẹ́ pé ẹni tí ogbon tó ń ma ná alkùránì ni pé wọ́n wà wá kínkín níkan tí wọ́n ó so mọ́ bí mẹ́rọ mọ̀ pálkùránì wá pé a bá ti fi kọ́ ọrùn mọ́tò ògbóró àwọn ilé ìkọlọ̀ torí ẹ̀sọ̀ alkùránì kalẹ̀ o kásì má lú alkùránì lọ́nà tá nẹ́bí ó lò sọ́lọ̀lọ́ àrọ̀sẹ́lẹ̀ fọ́dẹ̀ lómí ọmọ gbé kùránì síbi tí ó yẹ ó gbé sí nítorí wá sọ alkùránì kalẹ̀ inú tí wọ́n rẹ̀kọ́dù ń gbèsè ayá nẹ́bì ní pé tà nẹ́bì bá ń kírùn lọ́wọ́ tà nẹ́bì bá débi ayá tọ́lọ̀ ti sọ̀rọ̀ ọ̀kẹ́ ànẹ́bì ọ́sàrí tọrọ ọ̀kẹ́ bọ́ bá débi ayá tọ́lọ̀ ti sọ̀rọ̀ ọ̀yà ànẹ́bì ọ́sàrí tọrọ pọ́lọ́n sọ mi mẹ́ sí kọ̀gbọ́n tí ń wí ní ọmọ tọrọ o lè wá translation tí ọ ma bọ́ lè tú gbogbo ẹ̀ ó se péjì kan bọ́ sáàbọ̀ péjì wọ́n náà sáà ma gbọ́ ma gbọ́ tọ́lọ̀un bọ́ wí eléyìn ló fi wà nínú páwọn tí ń tẹ̀lé alkùnrin alkirim kọlọ̀n kọ́ kàwàkúnnà wa wọ́n mẹ́ yẹ fa ùlà ikahumul khọ́sìrò bí a bá láwọn tó sófòdà ẹ̀nàwọ́ sí àwọn nù àwọn ló sófò ẹni ó sófò ayá tọrún ọlọ́nkọ́ mọ́já sófò هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين